Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. mo kí gbogbo lóko lẹ́yìn òdì mo kí pé akóbójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò mo kí ẹ̀yin ẹlẹgbẹ́ mi náà èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣe ọlọ́dọ̀ sí ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ àmọ́ ayọ̀ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun làyè ọpẹ́ ló máa fi máa yọ èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní pé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ yorùbá ni mí yorùbá nìran mi àwa ò wá nǹkan méjì àtúwá nǹkan kan tó ju nǹkan kan lọ bí òun ṣe wípé báwo la fi fẹ́ bọ́ nínú oko ẹ̀rú hmm, bí gbogbo ẹ̀ ṣe wá rí ìyá wa rí wípé wáò kò wá ń ṣe pé nàìjíríà nìkan gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kò ń ṣe nàìjíríà nìkan lọ́wọ́ bà a rí àwọn tán ti ń gbara wọn díẹ̀díẹ̀ nínú oko ẹrú bó pẹ̀lú gbogbo ẹ̀ náà wọn ti lọ o àwọn tán rò pọn gbara wọn yẹn torí wípé kí ni níbi tá a rò pé bóyá a fẹ́ bá ọgbọ́n àgọ̀nà bá ń bẹ̀ káàkiri áfíríkà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ tí máa ń sọ ó ti di dandan ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀ ní sí pẹ̀lú òkú ẹ̀ o àmọ̀gbà tó máa jẹ́ bọ̀ á máa dúró tá à ń lu irin yẹn lójú kan náà ilẹ̀kùn yẹn máa ṣí ilẹ̀kùn ayọ̀ ìdùnnú ìgbéga òun dẹ̀ ló máa ṣí fún èmi àti lágbára lọ́wọ́ Elédùmarè bó ṣe máa jẹ́ nìyẹn ẹ̀yin tí ẹ̀ báyìí ti lọ wo àwọn nǹkan tí à ń ṣe lórí Àjùlọ TV ẹ má pẹ́ láti lọ wo àwọn videos lọ́lọ́kanjọ̀kan tó yàtọ̀ sí èyí tá à ń ṣe bíbá tá à ń jù sí orí Àjùlọ TV ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa hmm, ọ̀jọ̀gbọ́n tó jókòó tó wá kó gbogbo ẹ̀ papọ̀ tó wá kó jọ ẹ̀rù bà mí ara mi ṣẹ́gìrì rèé pé ìwọ Ọlọ́run ṣé bí ayé Áfíríkà ṣé bókun ṣe máa rí náà lélẹ̀ tàbí kò yé mi kò yé mi tó náà ni ni mo ṣe ní kí n gbé wá kájọ fojú kájọ fojú inú wò kátújọ fojú ìta gan kátújọ fi wò gan pàápàá fídíò bíi mẹ́ta mẹ́rin ni tẹ ẹ bá wò tán ẹ ní mọ kí ló pàyà tíṣà èyí tó ń lọ lórí ayélujára náà òun náà wà ń bíbà yìí náà mo máa gbé wá but kó tó di pé a lọ yẹn ẹ jẹ́ ká ti ọgbọ́n pọ̀ nǹkan tí ọ̀jọ̀gbọ́n yìí tó sọ náà ẹ ṣe cup of tea ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan hmm, lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní ti wà ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni mo ní àwa gèèní nǹkan kan nínú ìlú òyìnbó òyìnbó ń jà fún ìran ìtàn tí ìbí sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn náà ṣe bá ìtàn tí àwọn ìran wọn náà tán jà fún wọn táwọn náà fi di olómìnira tí ilé ayé wọn fi jẹ́ paradise tán fi fi ọ̀dọ̀ tiwa áfíríkà inú náà ni òwe tán pa fún wa nínú gbogbo àwọn òwe tán kó wá fún wa nìyẹn wọn ò dẹ̀ tí ì padà lẹ́yìn wa torí ẹ̀ náà ṣe ní dáríjì àwọn bàbá dáríjì ọ dáríjì ẹni tó bá ṣẹ̀ ẹ́ kọ́lọ́hún náà lè dáríjì gbogbo àwọn fọ́múlà yẹn àwọn náà kó wà tó wọ́n ti mọ̀ wípé àwọn ò ní fi wá sílẹ̀ wọn ò ní tú okùn lọ́rùn wa ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí ọ̀jọ̀gbọ́n yìí sọ náà kí n tó wá gbé èyí tó jẹ́ gbàǹkangbì kí n tó wá fi lè fún wa lágbára lọ́wọ́ ọlọ́run hmm, ojú òní ti wà ń ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni òní sí pẹ̀lú pẹ̀ let's go there. list organizations. Let me make it clear. Their main objective is to control food and food production. And be able to farm, and it will all lead to what we call complete takeover of food and agricultural practices from individuals to the globalist organizations. Let me make it clear. Their main objective is to control food and food production. So the best way to control food and food production is to ensure Production of food is in their hands. But these people are so smart and they realize the only way to do it is not by force, but through policies. So, what do we do? We have to create policies in all these different countries that will ensure we are the guys controlling food. And they started with food production. Today, in this country, a majority of the food we eat are GMO food. These GMO seeds are controlled by the same globalists I'm talking about. The biggest companies in the world, Monsanto, Cargill, DuPont, they're the guys who own all these seeds. During Kinjuri's time in Uhuru Kenyatta's government, they brought in policies that gave those companies power in this country. They brought in policies and they were able to patent their seeds in this country today. Obina in Kenya today, it is a crime to share organic seeds with my neighbor. If you're my neighbor and you need seeds, to plant, it is a crime for me to give you my seeds, which are not patented. But who are the people who are owning these patented seeds? It's the globalists. So they can decide whether to sell it to you or not to sell it to you. And they'll decide to sell at their own price. GMO seeds are what you call terminator seeds. Once you plant them, you can never replant them. Sure. So you have to go back to the supplier and buy from him at his price. Today we are there. How did you reach there? Go and do your research. Check how much a kilo of GMO tomato seeds are. A kilo. The cheapest is 10 million shillings. Go and Google. Best quality is about 70 million shillings. Google. The information is out there. So they are taking us to a direction that will ensure in the next five, ten years, there is no farmer who can afford to do farming. Look at the games that was played here with fake fertilizer. Can you anticipate the food shortage that will be here by end of the year? Out of 100 farmers who've done farming this year, Oga, how many will be able to plant next year? Look at the laws that are being put. The other day they proposed another bill to have a bill that anyone who is engaging in agricultural practices must have a certificate or a degree. So what does that mean? Wow. You cannot do farming without a certificate. Two days ago, they introduced another law. It's called the Livestock Bill 2024, which was tabled by Kimani Nshungwa on Friday. It says it is going to regulate livestock production and livestock input and production in this country. Number one, it will ensure any person is not allowed to, to, to, to process or to produce animal feed without certification from them. And it has a fine of half a million shillings. You cannot produce your own food and even sell to your neighbor. Number two, it stipulates it will give regulations to all inputs. Inputs, I'm talking of food, I'm talking of uh, medication, everything. We will have a guideline. And if you use anything other than the input, you feed them what they don't want you to feed them, there is a fine of 1 million shillings or two year jail term. Number three, it proposes introduction of new institutions to govern this activity. There's what we call livestock, market, livestock marketing board, there's what we call livestock and livestock product uh, organization. There's another one called veterinary vaccine organization, all to control this affair. In addition to that, because you will need licenses to do all these activities, it is proposing to create institutes where people need to go, learn, and have certificates. We'll have the Livestock Institute, we'll have the Beef Production Institute, we'll have the Dairy Production Institute, we'll have the Beekeeping Institute, and we'll have the Vaccine Institute. So all those are resources, but all those are pillars to ensure this thing is implemented. So tell me, how many people will be able to do livestock farming? And this livestock farming, it regulates cows, goats, sheep, bees, chicken, pigs, even camels. To whose interest is it? Two weeks ago, they had brought in another policy to say that all freehold properties neighboring towns should now start paying levies. How do you define a town? A town, a town is defined as an area with a population of about more than 2,000 people. Do you know in Kenya, any town is in any market is same as a town because it has 2,000 people and above. So it means basically the entire country there will be no longer what you call freehold titles. You'll be forced to pay what? Levies. So, how many people will be able to pay? It means, in the long run, a majority of Kenyans will lose their land. They proposed again to transfer powers from the National Land Commission to the minister. So the minister will decide every 10 years, the minister will decide the levies you're supposed to pay on your property. So it is gearing towards the agenda of land takeover and food and crop uh, food production takeover. But it's like the government does not understand where they're being led to. And these policies are not policies implemented here. These are policies given to us by these organizations, globalist organizations. These are policies pushed towards this country by these organizations to their main advantage. And the main advantage is total takeover of food production and land. So once they take over your land and they are the ones selling you food, they are saying before 2030, an individual should not eat more than 16 kilos of meat. meat. Before 2030, an individual should not eat more than 90 kilos of dairy product in a year. They are saying before 2030, motor vehicles should be reduced in the sense that only 200, 200 cars must be shared with about 1,000 people. So it's a big agenda and it's heading towards the 2030 agenda. But Kenyans are still sleeping, Oga. Most of these politicians who are implementing and passing these bills do not even read those bills. So it is time our politicians need to wake up. Roles of MPs are oversight, legislation, and representation. Those three. So once you take over all that land, because Kenyans are not able to afford farming, Kenyans are not able to plant or keep cattle or, or, or, or own land, what do you do? You need to relocate them. And that is why the government is building new housing projects. These politicians forget that they are also in the menu. You know, they think they're on the table. Yeah. They are also in the menu. And in fact, it will be more painful for them because most of them are the ones stealing and buying huge chunks of land. All that land will go. The ultimate goal is to take over the entire land and ownership of property from individuals to big corporations. So politicians should wake up and understand that they are also in the menu. They're not punishing us. They're punishing themselves and their kids and their generations and the generations of this country of ours, Kenya. This is. Hmm. <clears throat> now, Mokiwa, Ipe Akubojo Joshiri. Ẹ máa rí tó ah, ìwọ tó bá wà tó ń bóyìnbó ṣiṣẹ́ hmm? tẹjọ ń ṣiṣẹ́ twenty four seven kí ni mo mí ìtú pé twenty four seven because ẹlòmíì ó máa ṣiṣẹ́ iṣẹ́ ò ẹlòmíì ò bóyìnbó ṣiṣẹ́ no kò bá àwọn white people kò bá àwọn ọjọ́ nǹkan kan ọjọ́ pa wọ́n pọ̀ ẹlòmíì irú iṣẹ́ tó ń ṣe kó kàn kó hand over fún kóun náà hand over fún yìí bóyá you know pé èèyàn ẹyọ kan ló ń bá ṣiṣẹ́ something like that mi mọ bí máa put ẹ bó tó bá pé ìwọ tó ń ṣiṣẹ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó yìí wà tẹjọ máa ń jókòó sí ọ́fíìsì tẹjọ máa ń sọ̀rọ̀ tó ń rí ìṣe wọn tẹjọ wà ní break tẹlẹjọ jókòó ah, wá mọ̀ wípé ta ni ká blame ta blame Táníká blame ọ̀rọ̀ yìí kò ń ṣe wípé ó pa mí lẹ́kún mo fi Ọlọ́run búra wípé irú ìran wo ẹ kí ló ṣẹ̀dá wa àwa Áfíríkà gangan gangan náà kí ni mo fẹ́ lò ń ni wípé wàá rí níbi tó ti jẹ́ wípé òyìnbó nǹkan tó ń ṣe yẹn ò dáa òyìnbó ẹgbẹ́ rí hmm? ó máa gbárùkù tì ó máa bò láṣìírí ó máa ó máa ó máa ó máa ó máa cover ẹ̀ up òyìnbó mi wà kò ní ṣe bọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kó tó máa ń ṣe nìyẹn á cover ara wọn up bọ̀tà wa ní áfíríkà ẹ jọ ẹ torí ọlọ́run ẹ wo nǹkan tí àwọn olóṣèlú ẹ wo nǹkan tó ń ṣe ṣé mo kò ṣe nàìjíríà nìkan ló ti ń ṣe ẹ̀yin náà wà lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ agbéwáǹtì ó ń sanwó fáwọn pípò yìí ni ó dẹ̀ mọ àwọn tó ń ṣe ṣebí president kan ti sọ wípé bóyá eh, Buhari eh, no no Ibrahim Babangida bóyá òun ó dà pé òun ló sọ eh, tí àwọn kan tó bá pera wọn ní Boko Haram whatever tó bá pera wọn tíjọba ò bá lè díò pẹ̀lú wọn within six months wọ́n lọ́wọ́ nínú ẹ̀ ní ẹ gbàgbé ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ àwọn pípù yìí wọn lè gbárùkù ti áfíríkà dúdú ò lè gbárùkù ti dúdú tí òyìnbó bá wà ní ọjà níbì kan ẹlòmíín rẹ́dì ìyẹn ló máa tara lé ẹ̀ lọ́pọ̀ ó rẹ́dì láti ti dúdú ẹgbẹ́ kó ti sẹ́nu mọ́tò torí pé ó fẹ́ ṣèèvò òyìnbó òyìnbó dẹ̀ sèèvù òyìnbó ẹgbẹ́ ó ti dúdú ó mú dúdú ó ti sẹ́nu mọ́tò onílàkàyè ni mò ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ṣé ṣé ẹ bá mi digest ẹ̀ ṣá ẹ jẹ́ bá mi kọ yes or no ẹ bá mi fílẹ̀ nínú comment section eléyìí pọ̀ eléyìí pọ̀ ó ń káàyàn lára wípé irú ìṣẹ̀dá wo kí ló fi ṣẹ̀dá wa báwo lọ̀rọ̀ àwa dúdú báwo ló ṣe rí báyìí báwo ló ṣe rí báyìí ẹ wá wo àwọn eléyìí sí kó ìjọ olówó nù ohun òkó tó ń ṣe kò ní sí nǹkan ọ̀gbìn kò ní sí nǹkan kan ẹ ṣáà ẹ ẹ tó. náà. والجهاد Allah adurta mu dagutan Najeriya mun kai Allah. Ẹ máa rí wípé àwọn eléyìí nàìjíríà ẹ ṣàgbọ́ nàìjíríà lẹ́nu wọn ẹ ṣàgbọ́ báwo ló ṣe jẹ́ ah oh my god oh my god ah Africa ti tán áfíríkà ti tán èpè kọ áfíríkà ti tán because ah mi mọ mi ò mọ ẹ má bínú ká mi lára ni a lè fi áfíríkà wé ìlú àwọn tán lè béèrè question tán dẹ̀ máa dá wọn lóhùn kò tẹ́ bá béèrè question lọ́wọ́ àwọn president áfíríkà èèyàn mélòó nínú wọn ló máa ń bọ́ta láti sọ láti dá yín lóhùn ẹ wo protest tó lọ ní nàìjíríà single interview kan kò sí pẹ̀lú president on allow anybody yàtọ̀ sí pé ó bọ́ta ó wá sọ speech ó dẹ̀ padà ó dẹ̀ tán ó ti tán eléyìí pọ̀ o eléyìí pọ̀ ah áfíríkà mò ń wo Africa! bí wọ́n ẹ má ti jẹ́ kí n sọ tọ́nà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ jẹ́ ká wo eléyìí tán ká wá gbọ́ nǹkan tí bọ̀bọ̀ kan tí gáà yẹn tó sọ náà. Allahu akbar wal jihad ta'idhnillah ta'ala. Allahu akbar. azurta mu Allahu akbar Allah mu dagutan Najeriya ƙaryanku sai ka ƙaryanku Now, mi ò mọ̀ wípé ó débi tán ti bẹ̀rẹ̀ sí ní because mi ò fẹ́ jẹ́ kó yọ ní orí YouTube pé bóyá yìnbọn sókè or something like that you know torí community guiding guiding táwọn ń ṣe lórí kí ló ń porúkọ <sighs> ẹ ẹ wo. ẹ wò ṣé báwo ló ṣe débẹ̀ báwo ló ṣe jẹ́ tó bá jẹ́ ìjọba tán lè béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó lè béèrè kódà gan àwọn arise àwọn news tó jẹ́ tó jẹ́ wípé ayé lè gbọ́ wọn ọ̀n jẹ́ kán gbèrú nǹkan báyìí ọ̀n lè gbèrú nǹkan báyìí ọ̀n lè sọ̀rọ̀ lórí irú nǹkan báyìí tẹ bá sọ̀rọ̀ lórí ọmọ afáì ní. báwo ló ṣe débẹ̀ ṣé ó pa àwọn mínísítì tó wà nínú ẹ̀ ni ṣé àwọn náà ní ni sọ́gbé lọ bá wọn ni ẹ ṣáà mọ̀ wípé àwọn eléyìí ṣáà ń lọgun aláwàkùbà àdẹ̀mọ́ ipá làwàkùbà tó ń ṣe dẹ̀rẹ̀ anybody tó ń bá rí tí òun ṣara wọn àwọn nǹkan tó ń kó jáde níbẹ̀ yẹn tẹ́ bá wo fún fídíò yẹn àwọn nǹkan tó ń kó jáde níbẹ̀ yẹn tuntun tuntun ni agoro ló ń gbé jáde tó ń dẹ̀ ń try ẹ̀ tó ń test ẹ̀ tó ń gbé irú àwọn eléyìí sí i àwọn eléyìí nìkan nìkan hmm? kọ́kàn dé Lagos state tàbí Ogun state káwọn àwọn ọlọ́pàá tó wà ní bara táwọn táwọn ò tiẹ̀ ní ọta àbọn nínú police station kan tó ṣara wọn jọ eighty percent ìlú gan wọ́n ti wọ́n ti pa wọ́n tán. wọ́n ti pa wọ́n tán àwọn wo ló wà nídìí ẹ àwọn òyìnbó yìí ni wọn ṣáà ní kò ń ṣe ojú àwọn ṣá kò ń ṣe ojú àwọn láfíríkà ṣe máa ní ìtúsílẹ̀ kò ń ṣojú àwọn láfíríkà ṣe máa là ó mà ṣe o ó mà ṣe o á ẹ wo ẹ jẹ́ kí n tẹ̀síwájú mi ò fẹ́ play mọ́ sí ju báyìí lọ irú eléyìí sì tó bá jẹ́ ìlú tó lálùbáríkà tó bá jẹ́ gọ́vnọ̀ máa ti bọ́ta president máa ti bọ́ta wọ́n máa ti sọ̀rọ̀ lé lórí but <laughs> ẹ tiẹ̀ lè gbọ́ nínú news gan débi pé president kan fẹ́ bọ́ta tàbí gọ́vnọ̀ kan fẹ́ sọ̀rọ̀ lé lórí. bóyá mi dẹ̀ ni mo rò bẹ́ẹ̀ bóyá mi ni mo rò bẹ́ẹ̀ pé ó yẹ gọ́vnọ̀ irú e, irú fídíò yìí ó máa ti dé ọwọ́ wọn ó máa ti dé ọwọ́ Bọ́lá Ahmed Tinubu ó ti dọ́wọ́ ìyàwó Bọ́lá Ahmed Tinubu ó ti dé ọwọ́ gbogbo wọn. ó tún wá ṣe ojú ah. Nàìjíríà kó wọlé kọ́lọ́hún kó gbé ọmọ kóòtù òjìire kó gbé wa dìde òun nìkan ló lè la ọ̀rọ̀ Áfíríkà káwọn Biafra náà kọ́lọ́hún ṣètò oníkálukú fún lọ́tọ̀ọ̀tọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tí nǹkan yìí tẹ́lẹ̀ ìbá ń kọ̀ntínú lọ́ba in the another ten years kọ́tà ń sọ láfíríkà kọ́ làwọn máa sọ áfíríkà èhó gbogbo áfíríkà lápapọ̀ ni mo kó pọ̀ kò ń ṣe ní nàìjíríà nìkan. ẹ̀wá ní ti nàìjíríà nìkan gan gbogbo èyí tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ó ó máa kéré because wàá rí ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà sí tó jẹ́ pé alábàárù ló máa lọ máa ṣe ní Senegal alábàárù ló máa lọ máa ṣe ní Côte d'Ivoire alábàárù ni o wọ́n dẹ̀ ti ń ṣe wípé ó máa tún wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó máa tún wá pọ̀ yanturu yanturara ẹni ẹni meat ó máa pọ̀ gan ni. ọmọ nàìjíríà ti máa lọ ṣe house girl ó ti máa lọ ṣe ó ti máa kí ló ṣe tán car watch gbogbo ẹ̀ just name it nínú áfíríkà bẹ́ẹ̀ yẹn ọmọ nàìjíríà wípé àṣà jẹun ẹlòmíì sá torí pé kò sí security ẹlòmíì sá torí pé kí ni mo tún fẹ́ ṣe wọn lọ́nà wà níbi kan ní tí n bá débẹ̀ mo lè jẹun ẹlòmíì sá torí pé a tàbí àwọn tó sá ní ìlú ní Ògùn state níbi four years ago wọn lọ já dúró ní Kútọ̀nù alólárí àgbábọ̀ ẹ wò ẹ jẹ́ àtẹ̀síwájú ẹ jẹ́ ká tẹ̀síwájú àwọn pípù yẹn àwọn pípù yẹn lọ́wọ́lọ́wọ́ yìí bàbá Bọ́lá Ahmed Tinubu wá lóhùn òun ń lọ sí China òun fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ kán gbé àwọn company wa kán gbé àwọn company wa sí ní irú irú ilé ayé yín yìí irú ibi tẹ́ bá ilé ayé Nàìjíríà dé kán gbé company wa èyí mọ agbogbo wa àwa kán mọ̀ pé ni kó má dàbí pé ẹ rìlíìsì nǹkan kan bọ́ta torí àwọn tẹfẹ́ lọ bá náà kì í ṣe wèrè ìgbà tó jẹ́ wípé àwọn kọ́ńpìnì ń kúrò ṣe rò pé àwọn ń gbá research ni bọ̀kán kàn fi payín lẹ́nu mọ́ ni torí wọ́n máa bẹ̀rẹ̀ láti campaign two thousand and twenty-seven báwo ni ìran áfíríkà aláwọ̀ dúdú báwo la ṣe rí báyìí question mi nìyí ẹ bá mi fílẹ̀ nínú comment section ẹ jẹ́ asáré gbọ́n nǹkan tí brọ́dà yìí náà ẹ jẹ́ agbọ́n nǹkan tó sọ ọlọ́pọlọ ni mo bá sọ̀rọ̀ onílàkàì ni mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò gba rush rush náà ọ̀bọ̀ mi ò ní pẹ́ lẹ́nu ẹ̀ ẹ jẹ́ ká sáré gbọ́n nǹkan tí brọ́dà yìí sọ. I've just been informed that the Ghana president has issued a directive to the ECOWAS standby forces as to be ready to fight what he called coup d'etat or illegal government in Africa. You see what I was telling you? That France, French ship, warship, landed five days ago at the source of Cote d'Ivoire. Now they want to use Alassane Ouattara, Akufuado, Bola Tinubu, and that of the, the Benin president to destabilize the Sahel region. I don't speak French. But I want those of you who understand French to send this message to the Ivorians, the Benin, the Benin, or what they call them, the Ghanaians the Nigerians. This fight, it is not a fight for the Burkinabe. It's not a fight for the Malians. It's not a fight for Nigerians. This is a fight for Africa. This is a fight for Africa. We must not sit aloof and let the West win this war. If they win this war, I tell you, Africa is gone. Don't forget, a former French military officer claimed if it demands they confront Africa at gunpoint or colonizing Africa at gunpoint, they will do it. Another lawmaker in US has opined the same that they must attack those countries in order to regain control because they believe that if that Sahel eh, state region succeed, the movement of migration will change in the other direction. This is what they know. They know that should Africa rise, they are doomed forever. They have to beg us for food. They are afraid that what they've done to us through slavery will do worse than that to them. So the West is afraid to allow Africa to rise, but they lie. The divine intervention has already happened. However, the choice is ours to either defend the Sahel region and let other countries join, or we sit on the non existent freedom and rights. I want some of you to sit down and ask yourself what is the freedom they're talking about? What is the right they're talking about? You claim you elect a bunch of fools as parliamentarians. Are they doing anything in your interest? Ask yourself the only time you find your parliament in your country doing something unanimously, it is when they are going to increase their salary or their condition of service. Whether Socialist Party, Capitalist Party, they see sponsor these political parties. They sponsor them. And these people I told you earlier, they are not kept there for the interest of Africa. They are kept there to defend the interest of the West. For those of you youth who are foolishly, sheepishly, moronically, animalistically following the political political uh, uh, appointees of political guys, because of the peanut they will give you, you are selling your future and selling the future of your kids. We must chase away democracy if Africa must get out of this mess. And those of you who have been going now, Africa must unite. Africa must unite. The US revolution in 1776 was at gunpoint. The French Revolution was at gunpoint. Don't let those African professors who are speaking jargons saying that democracy is a necessary evil. It's not true. America did not unite under democracy. The EU did not unite under democracy. Go and check. They fought for it. But Africa, we want to use our math. Africa can never unite on the altar of democracy or say. You see the two coup countries, what have they done? They have united within the shortest possible time. That is the only way Africa can unite. Democracy will not take us anywhere. And that's why they want to break that alliance. Because they know it will open African eyes. Very soon we will change democracy out. I'm telling you today, if we don't change democracy out, we'll continue to be in this mess. ṣé báwo ló ṣe máa ń sọnà ayé kọ́ la ayé ìlú la ṣìyàn àṣàyé wa something like that ìlú la ṣìyàn tàbí àṣàyé wa ṣọlọ́run ṣe mistake ó dá wa ní dúdú ni báwo lọ̀rọ̀ wa báwo ló ṣe wà rí báyìí báwo lọ̀rọ̀ áfíríkà báwo ló ṣe rí báyìí wọ́n tún dìtẹ̀ ìyẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ń yín o gbogbo àwọn president tó kù láfíríkà yẹn pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu a small guy Ibrahim bọ́n ẹ máa gbé kúrò bọ́n ṣe máa gbà lọ́wọ́ ẹ̀ sọ́jà àwọn dìtẹ̀ pọ̀ pẹ̀lú àwọn funfun láti pa ìran wọn ta ló dá wa kí ló fi dá wa kí ló fi ṣe ẹ̀dá kí ló fi ṣe ìṣẹ̀dá Áfíríkà báwo ló ṣe rí báyìí ẹ jẹ́ sáré tẹ̀síwájú torí mi ò ní pẹ́ tó wá sópin mo kí wa lẹ́ẹ̀kan sí papò ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá kí n tó wá gbé fídíò the last one yìí tó bá wò o ò lè tún wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà yìí náà ni but nǹkan tí màá sọ tí professor yìí sọ mo máa wá ẹ jẹ́ kí a sáré mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ x2 ultimate aba international limited níléeṣẹ́ wa bì ńlá ti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wet ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogun lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ x2 ultimate aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ x2 ultimate herbal international limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí ọgbọ̀n ọpẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọpẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gbà àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà níléeṣẹ́ x2 herbal international limited fún ìwòsàn fún àwọn oníbísí kò tán síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa born fat àpè ní f2 born fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà nílé iṣẹ́ f2 ultimate herbal international limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke ó wà ní iléeṣẹ́ x ultimate tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dòwò ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀ torí ẹ̀. abẹ́ ọlọ́run tó láyé tó lọ́run kó má fi kó má jẹ́ kí àìsàn fi ara wa ṣe ibùgbé ẹ jẹ́ kí n gbé nọ́mbà wọn jáde sí ojú amóhùnmáwòrán nọ́mbà wọn òun ló wà ń bẹ yẹn tẹ́ bá fẹ́ pè wọ́n àwọn èèyàn ti pè wọ́n àwọn èèyàn ti bá wọn dòwò pọ̀ wọ́n dẹ̀ ti ṣe ọpẹ́ wọ́n ti pè wá padà wọ́n ti fún wa létí ìgbà tó bá jẹ́ pé téèyàn hundred tó bá tó bá béèrè nǹkan tá a bá wá rí ninety nine tán bá wá gbégbá ọpẹ́ ṣe mọ̀ wípé ó yẹ ká kí wọn ó yẹ ká yìn wọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì wá àní ṣìwí ẹ̀yin náà ní ṣì wá gbọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú Taraba is a mini state. It's a mini Nigeria composed of various ethnic groups living together reasonably peacefully. But the peace in this state is being is under assault. There's an attempt at ethnic cleansing in this state and of course in all the riverine states of Nigeria. We must resist it. We must stop it. Mm. Every one of us must rise up. The armed forces are not neutral. They collude. They collude. They collude. Yeah, because ẹ wo nǹkan tí à ń rí lẹ́ẹ̀kan yẹn. Báwo ló ṣe débẹ̀? Àwọn wo náà gbà lọ́wọ́ ẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Tó bá jẹ́lu tó lálùbáríkà, á fún aráàlú ní statement. Ìgbà tó jẹ́ pé nǹkan tó wà nínú constitution wípé tí president bá fẹ́ jáde nílùú, àwọn ọmọ ìlú àwọn ọmọ ìlú alálùbáríkà ó ń láti sọ wípé òkè tó bá di next week or in three days time mo fẹ́ lọ kí wọ́n ní Kútọ́nù bọ̀ tiwa kọ́ ẹ kàn máa rí president yìí ní Kútọ́nù ni ẹ kàn máa rí ní France ni ẹ kàn máa rí ní UK ni ẹ kàn máa gbọ́ ni wípé because ah, àwọn ẹ worú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí odidi ìlú wọ́n ti run wọ́n tán wọ́n ti sá kúrò tán pátápátá á dẹ̀ ti wa ọrọ̀ ajé wọn ni láti lé gbogbo àwọn tó ń dáko yẹn láti lé wọn kúrò ńbẹ̀ by fire by thunder. yorùbá nation elédùnmarè ọlọ́run yorùbá nation káwọn ibo náà lọ gbogbo àwọn tó bá fẹ́ pín kán pín kí nàìjíríà kó wà lọ́wọ́ àwọn tó lè lò nàìjíríà. now with the armed bandits that kill people, kill Nigerians. They facilitate their movements. They cover them. If you are depending on the armed forces to stop the killings, you will all die one by one. the ethnic cleansing oh must stop. In Taraba State, it must stop in all the states of Nigeria. Otherwise, Somalia will be a child's play. I ask every one of you to be alert and defend your country. defend your territory, defend your state. defend your country defend yourself tàbí ibo ti fẹ́ defend ẹ̀ kódà gan kó o fẹ́ defend ẹ̀ kí wọ́n níbọn ṣàkàbùlà lọ́wọ́ tí àwọn ọlọ́pàá bá rí ẹ bí kò sanwó fáwọn <laughs> professor yìí ti sọ̀rọ̀ tán náà ọlọ́pàá gan tó bá rí gan ẹ̀rú máa máa bà ẹ́ ẹni tó yẹ kó rí kọ́kàn ẹ balẹ̀ ta ló fi eléyìí ṣe wá ó wá ti wá jẹ́ pé àwọn gbogbo president Africa? wọ́n tún wá fẹ́ parapọ̀ wípé Africa, ò ní gbérí lórí ọ̀rọ̀ Ibrahim tán tún fẹ́ wípé wọ́n fẹ́ mọ bọ́n máa mú wálẹ̀ ẹ mọ ogun nǹkan ogun tó ti ń ṣe tó ti ń rọ̀ ju ẹ̀ sí àwọn ìlú kan ah! ó mà ga o ó mà ṣe o eléyìí pọ̀ o now You have nowhere else to go. You have nowhere else to go. Kò sí kò irọ́ ni gbogbo ẹ̀. Wáì táwọn èèyàn fi ń jápa. Wáì táwọn èèyàn fi ń jápa. Wáì táwọn kò ń ṣe jápa ìlú òyìnbó nìkan. Jápa lọ sí Africa country. You have nowhere to go. Who says? Ta ló tọ́ bẹ́ẹ̀? Láyé àtijọ́. Now mo kí wa yípa kó bójú ọjọ́ ṣeré. Ó dùn yàn wẹgungun ara. Eléyìí kan wé kán wà máa wí pé ṣáyé leléyìí ṣá ṣé ayé leléyìí ṣá ṣáyé rèé ṣá pẹ̀lú nǹkan tí àwọn ṣé tó bá tiẹ̀ wá fi àwọn youth bó wá ti ráwọn youth tán ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa náà because a lè sọ pé tó bá fáwọn youth náà síbẹ̀ kókó lè burú báyìí kò lè burú báyìí pẹ̀lú nǹkan tí àwọn bàbá etí náìtì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí because brain ni wọ́n ti shrink wọ́n ti ní Alzheimer wọ́n ti ní dementia oògùn náà fi ń gbéra àwọn èèyàn ló ń bá wọn rúlẹ ọ̀rọ̀ wọn ti tà sé ìrìn ẹsẹ̀ wọn ti tà sé torí ẹ̀ ló ṣe pé àwọn ṣe ìdọ̀bálẹ̀ dé ṣẹgbọn president ìgbà tó lóun tó ṣubú ní ọjọ́ wo tó ń celebrate kankan whatever tó lọ àwọn ṣe ìdọ̀bálẹ̀ dé áfíríkà ló ti rí ẹni tó jẹ́ pé president tó wà lórí wíìchì tó ti ń tò sára tó ń wíwì sára báyìí tó dé ìwà ń bẹ tí ò gbé lẹ̀ ta ló fi léyìí ṣe wá báwo ló ṣe jẹ́ irú ìran wo la jẹ́ ibo la ti wá kí náà fi ṣẹ̀dá wa. mo kí wàá pé akóbójú ọjọ́ sí rí akópalẹ̀mọ́ fún ti chief Sunday Igboho ṣàwó baba dami ní oṣù kẹwàá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ ọjọ́ kọkànlá àtọjọ́ kejìlá máa jẹ́ nínú UK ní London hmm, ọjọ́ kẹtàlá máa jẹ́ ní Manchester tẹ́ bá fẹ́ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ darapọ̀ mọ́ wa ọkẹ lọ wo àwọn èyí tí a ti ṣe sẹ́yìn ní orí Yorùbá World Media ẹ ẹ lọ wo àwọn adẹyìn mú information náà àìgbé jáde mbẹ bóyá bẹ́ẹ̀ fẹ́ wọ bọ́ọ̀sì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ máa ṣe locate, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa dé bẹ́ẹ̀ ṣá ẹ máa ẹ máa rí ní orí yorùbá world media tó ẹ dẹ̀ lè pé anybody nínú wa láti béèrè information ó bóyá ẹ fẹ́ ra polo ni o bóyá ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ fẹ́ fi wọlé ni o ẹ free free láti pé anybody nínú wa lágbára lọ́wọ́ ọlọ́run a máa jọ péjú ṣe ni ojú òní tiwa ọ̀rọ̀ wa kò ní já sẹ́kún lẹ́yìn ohun gbogbo a máa jọ gbégbá ọpẹ́ ni mo kẹ́yìn ìyá mi yín bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ báwo ló ṣe rí lára yín ẹ bá wa fi kọ́mẹ̀ntì sílẹ̀ mo jẹ́ kí ẹ̀yin tẹ́ fún wa ní ẹ̀bùn mo rí i pé bóyá brọ́dà tàbí ìyàwó tàbí bàbá wa kan wọ́n fún wa lẹ́bùn lórí youtube yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí god bless you ọwọ́ wa ò ní kàn sàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tètè ń bá wa dá sórí ọ̀rọ̀ charity wa account number charity ló ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ yẹn ojú òní tiwa ọ̀rọ̀ wa ó máa já sáyọ̀ ajá ọpẹ́ yọ o lórí ohun gbogbo mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ààyè ọpẹ́ yọ a máa yọ fún wa ní agbára ní ọwọ́ Ọlọ́run àní hmm, ṣìwí àní ṣìjẹ àní ṣìmú àní bá wọn tójú lẹ̀ mọ́lẹ̀ ibi wọn bá ti náwó àní bá wọn ná ojú ń bẹ àní kánjú kó wọn ní gbòkú ọmọ káwa mọ́lẹ̀ ẹ bá mi ṣàmì àdúrà kẹ kẹ fi ọwọ́ ẹ kẹ fi bọ́jú hmm, kẹ wá sanwó àdúrà náà Mm, sheik eh, shea eh, eh, lágbára lágbára bye for now love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.